في خطبة اليوم عن صدقة الفطر وتسمى بعبارة أخرى زكاة الفطر عباد الله اعلموا أن رمضان شهر شهر جود اعلموا أن رمضان شهر جود جود وشهر كرم وسخاء وأن دين الإسلام دين سخاء حيث اشتمل الإسلام على صدقات عديدة منها ما هي واجبة ومنها ما ليس بواجبة فمن الصدقات الواجبة التي أوجبها الله سبحانه وتعالى على الناس زكاة الفطر عباد الله فإن هذه الزكاة زكاة عن بدن ونفس وليس لها تعلق بالمال وإنما هي متعلقة بالذمة adúpẹ́ fún ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ọlọ́run ọba tí ọpẹ́ yẹ àtàtàrà ọpẹ́ tí a dá fún Allah wa ta'ala yìí a fi bèrè ọ̀pọ̀lọpọ̀ orí lọ́dọ̀ ọlọ́run ọba bí àdéhùn tí ọlọ́run ọba Allah wa ta'ala ṣe fún gbogbo ẹnikẹ́ni tí bá ń dúpẹ́ fún ìlà abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kọlọ́mọba kí ọgbà ọpẹ́ wa kí àtàtàrà báyìí wà nínú àwọn tí wọ́n ń dúpẹ́ fún ọlọ́mọba tí wọ́n sì máa lẹ́tọ̀ọ́ sí àdéhùn ọlọ́mọba lórí àwọn tí bá ń dúpẹ́ bákan náà àtúntàtàrà pẹ́ tí a dá yìí abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kọ́ bá wa dé àwọn orí tí ń bẹ ní ara wa ọlọ́mọba kọ́ bá wa dé mọ́lẹ̀ látara pé à ń dúpẹ́ fún ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ajẹ́rìí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun nìkan lọ́ba tó tọ́ láti máa fún níjọsìn láì dá nǹkan papọ̀ pẹ̀lú ẹ̀ àtijọ́rí pé anábì sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rú sí ọlọ́run bá òjì sí ọlọ́run bá ní àtọ́rọ̀ alékún kí ọlọ́run bá ní ọlọ́run bá kó máa bá anábì sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà anábì sallallahu alayhi wa alihi wa sallam títí dẹjọ́ gbọdọ̀ qiyamah dájúdájú eré tó fi ń jẹ́ òdodo jù nínú ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala eré tó sì fi ń lo orí jù nínú lànà òun náà ni lànà nabi sallallahu alayhi wa alihi wa sallam eré tó burú jù lọ́nà alámàrí òun náà ni àwọn àdádálẹ̀ dájúdájú wọn àdádálẹ̀ pátá anù ni gbogbo àna pátá inú náà ni ó ń gbéyàn lọ kí ọlọ́run Allah subhanahu wa ẹ̀rírí tí a máa sọ̀rọ̀ nípa rẹ̀ ní khutba wa tòní òun náà ni zakatul fitri zakatul fitri wọ́n tún máa pè ní sadaqatul fitri sadaqatul fitri ẹ jẹ́ ká lọ ma ẹ̀yin orísun ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pípé oṣù Ramadan oṣù ọrẹ ìta ni oṣù tí a máa ń pọ̀ ní ìta ọrẹ síwájú ọlọ́run Allah subhanahu wa ta'ala ni bákan náà kí a lọ mọ̀ yí pé ẹ̀sìn Islam ẹ̀sìn ọrẹ ni o nítorí pé Islam kó sínú ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tọrẹ ọ̀nbẹ nínú àwọn ọrẹ títà yìí ọ̀ràn ni lórí wa láti ta àwọn ọrẹ yìí gbogbo ẹnikẹ́ni tí ò bá ta àwọn ọrẹ yóò jí alọ́dọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó bá ní kápá láti ta ọrẹ àwọn ọrẹ tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ṣe ní ọ̀ràn yẹn líwa lórí oúnjẹ nínú àwọn nǹkan tí Islam kó sínú bẹ́ẹ̀ ló tó kó sínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọrẹ eléyìí tí ò kì í ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n ẹni tó bá ṣe é yóò súnmọ́ ọlọ́ọ̀bà Allah subhanahu wa púpọ̀ yóò dẹ̀ gba àwọn ẹ̀san eléyìí tó pọ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa nínú àwọn ọrẹ títa tó wá jẹ́ ọ̀ràn yẹn lórí ẹnì kọ̀ọ̀kan wa nígbà tá a bá ní kápá bẹ́ẹ̀ òun náà ni zakatul fipori zakatul fipori eléyìí tí a máa ń pè ní jaka tí má ti ń sọ zakatul fipori àbí mo sọ pé sadaqatul fipori ní tí mo ń wí ní kéwú òun náà ni jaka jaka yíyọ tí a bá ń sọ̀rọ̀ nípa jaka gbogbo àti mọ̀ wípé jaka yìí a máa ń yọ lẹ́ẹ̀kan lọ́dún ó sì máa ń jẹ́ ìgbẹ̀yìn oṣù Ramadan tàbí ká sọ wípé ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù Shawwal gbogbo eléyìí báyìí lásìkò tá a lè fi ọjà kà tí a bá dé tá ibi tó yẹ ká ti mẹ́nu bá tá a bá ń bá lọ inshallah al-karim a tọ́làyé àwọn ọjọ́ tí a lè yọ ọjà kà fún wa àti pé wo ló lóore jù nínú àwọn ọjọ́ yìí àti pé àsìkò owó ní jáka lè bọ́ mọ́ wa lọ́wọ́ tí ò ní jẹ́ sípa ayọ jáka mọ́ táwọn bá dẹ̀ yọ rèé tá a sì níkapá àti yọ a ò tí ì gbé ìwọ̀ tí ọlọ́run Allah subhanahu wa ta'ala gbé kọ́ wa lọ́rùn a ò tí ì gbé kúrò nìyẹn tó bá jẹ́ wẹ̀rẹ̀ àkíyámà eléyìí báyìí ìbálẹ́jọ burú máa jẹ́ fún rẹ̀ níbẹ̀ tó bá lọ zakatul fitri láre tó rọ lára tó ra láre tásìkò rẹ̀ fi jáde tó bá yọ lẹ́yìn rẹ̀ wọ́n nígbà ní zakatu fitri ma wọ́n gbà ní sadaqa mi wa man addaha qabla as-salah fa hiya sadaqatun maqbula bẹ́ẹ̀ kí kúkú mẹ́nu bá ń sìn. anabi sallallahu alaihi wasallam ní gbogbo ẹnikẹ́ni tó bá yan zakatu fitri tiẹ̀ tó yọ jáka tiẹ̀ qabla as síwájú kátó lọ kí rọ̀hìn fa hiya zakatun maqbula òun ni zakatọ́lọ́wọ́ bọ́ gbà ní zakatu fitri tọ́lọ́wọ́

gbogbo eré lápadà mẹ́nuba inshallah kẹrin nítorí ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ jákà yíyọ nínú àwọn tààrà àti ọlọ́run Allah subhanahu ti lọ́rùn ìléwà lórí ni ṣẹ̀rí jákà yíyọ yìí kò ní ṣe owó kò ní ṣe pẹ̀lú kí ni mo pè é kò ní ṣe owó nǹkan tó ní ṣe pẹ̀lú òun náà ni kò ń ṣe pẹ̀lú owó nam muta'alliqatun bizimma ó ní ṣe pẹ̀lú ọrùn wa ni fàhíyà zakatun 'ala an-nafsi wal-badan zakani tá a máa ń yọ fún ẹ̀mí ara wa àti fún ara wa ẹ̀mí àtara òun là ń yọ zaka yìí fún kìí ṣe zaka owó ìjọba sọ pé kò ní ta'alluq la ta'alluqa laha bil-mal zaka kan tẹ́tọ́ pé owó wa dúkìá wa gẹ́gẹ́ ni zaka yẹ wọ̀ tí owó wa dúkìá wa bá ti lè wọ iye gbèdéke kan pàtó táǹpẹ̀ nínú sọ́ọ̀bù á yọ zaka nínú ẹ̀ ẹ̀kan lọ́dún lè léyìn àjọ ọ̀ràn lé wa lórí eléyìí ọ̀wá ní inú oṣù kan gbogbo àtìgbà tí dúkìá wa bá ti pé ní tí zaka wọ̀ tí ọdún kan wá gorí ẹ̀ tí ò dínkù ní iye tí zaka wọ̀ yẹn ká sọ pé inú oṣù rọmọbọ́ọ̀lì lówó wa wọ zaka owó wa yẹ ọ̀wá dínkù ní tí zaka wọnú ẹ̀ kí tó fi di rọmọbọ́ọ̀lì kejì sọmọ pé rọmọbọ́ọ̀lì kan sí kan ọdún kan nìyẹn ó ti jẹ́ ọ̀ràn yẹn káyọ zaka yẹn nínú rọmọbọ́ọ̀lì ọdún tí ń bọ̀ nìyẹn tí ò bá ti lè dín sí owó tí zaka wọ̀ kọ̀bá ti jẹ́ lóṣù míì náà ni owó wa wọ zaka oṣù yẹn ọdún míì òun náà ni zaka wọn máa jẹ́ ọ̀ràn yẹn lé wa lórí òun ni zaka tó ní í ṣe pẹ̀lú owó ṣùgbọ́n zaka tó fi tọ̀ la ta'alluqa laha bil mal òun òye ti pé ibi owó ni zaka yẹn máa ń wọ̀ eléyìí báyìí muta'alliqatun biz-zimma ọrùn wa gẹ́gẹ́ lọ́wọ́ bá àdìsọ́lá gbé kọ́ pé ìwọ gẹ́gẹ́ ló yọ lórí ara rẹ̀ kìí ṣe pé owó ni ló yọ kìí ṣe pé owó ni zaka yẹn wọ̀ sọdọ́ bá sọ pé bèrè zaka tó ní ṣe pẹ̀lú owó ìtumọ̀ ẹ̀kọ́ ni bébè ṣe kówó láti yọ owó náà láti yọ owó náà lèyìn ó ní tí ó fi yọ nǹkan òní tọ́lọ̀ bá àdìsọ́lá ṣe ní ọ̀ràn yẹn lé lọ́rùn yẹn tí ó fi yọ ṣùgbọ́n tá à ń sọ ni wípé kìí ṣe pé ní owó ni zaka yẹn wọ̀ pé ó dìgbà tó wọ̀ yẹn bá tó péye báyìí tó yẹ báyìí sì so zaka tọ́lọ̀ wà ní kíláàlà bọ̀ wá lọ́rùn ni pé ẹni tó bá lágbára tó ní oúnjẹ nílé eléyìí tó yẹ pé yóò tó oúnjẹ yóò tó wá sẹ́kù eléyìí tó sẹ́kù yẹn wà á yọ fáwọn tí ò ní. oúnjẹ ọ̀sẹ̀ kan lèmi nílé oúnjẹ ọ̀sẹ̀ kan náà zaka wọ̀ zaka tó fi kéde wọ oúnjẹ ọ̀sẹ̀ kan oúnjẹ ọ̀sẹ̀ kan pọ̀ àwọn kan ò ní tọjọ́ kankan àwọn kan ò lóúnjẹ tí wọ́n jẹ lónìí wọn nítọ́lá ìwọ́n sì ní tọ̀sẹ̀ kan lé nínú tọ̀sẹ̀ yẹ wà wá yọ gbogbo àwọn tó wà lábẹ́ rẹ̀ ilé ẹ̀sìn Islam ẹ̀sìn tó fẹ́ kí gbogbo èèyàn gbáyé gbádùn ni ẹ̀sìn ọrẹ ni ẹ̀sìn tí ó pèpè sáhun ni nítorí ẹ̀ mùsùlùmí òkè ńlá hun gbogbo ọ̀nà lọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ló ṣe pèpè sí ìmọ̀tọ́rẹ ó sàwọn kan lọ́rọ̀ yàn ó sì wá lójú kòkòrò àwọn kan so yí báyìí sì lára ẹwà tí ń bẹ nínú ẹ̀sìn islam ni ẹ nǹkan alákọ̀ọ́kọ́ tí a gbéyẹ̀wò ní abẹ́ ẹ̀kọ́ tí ń bẹ níbi zakatul fitri òun náà ní kíni ìdájọ́ ẹ̀ nínú ẹ̀sìn islam ipò wo ni zakatul fitri wà nínú ẹ̀sìn islam àti pé kí ni ẹ̀rí lórí ipò tí a bá sọ pé zakatul fitri wà nínú ẹ̀sìn yìí ṣẹ̀rí zakatul fipri jákà jákà yíyọ ọ̀ràn yẹn ní ala kulli muslimin lórí gbogbo mùsùlùmí pátá ọ̀ràn yẹn ní zakatul fipri káyọ jákà ọ̀ràn yẹn ní kílẹ̀ rí lórí ẹ̀ òun náà ni hadithi tí abdullahi ibn umar tó gbà wá radiyallahu anhuma kọ́lọ̀bá kọ́ wá kẹ́hùn àti bàbá ẹ̀ kọ́lọ̀bá kọ́ wá yọ́nú sí wọn ọlọ́run kó bá gbà wọ́n lẹ́rú hadithu yìí rèé alimamul bukhari àti muslim wọ́n gbé jáde nínú sahihu àwọn méjèèjì kílẹ̀ gbàwá náà ń sọ fún wa ó ní fáwọ́dọ̀ rasulullahi sallallahu alayhi wa sallam zakat al-fitri فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر من رمضان ó ní anábì sallallahu alaihi wasallam ṣe lọ́rọ̀ yẹn lé wa lórí ká máa yọ jákà nínú oṣù ramadan farada rasulullahi sallallahu alaihi wasallam sadaqatal fitri min ramadan anábì ṣe lọ́rọ̀ yẹn lé wa lórí ká máa yọ jákà nínú oṣù ramadan sa'an min tamrin òdiwọ̀n táwa yọ òun náà ni sọ́ọ̀rù kan nínú tamuru sọ́ọ̀rù kan nínú tamuru kí náà pè ní sọ́ọ̀rù sọ́ọ̀rù jẹ́ òṣùwọ̀n tí wọ́n máa ń lò láti fi wọn nǹkan lásìkò ànábì sallallahu alaihi wasallam eléyìí náà ń pè ní sọ́ọ̀ìwù sọ́ọ̀ìwù yìí òṣùwọ̀n tí ó tóbi níwọ̀nba díẹ̀ ni àwọn òṣùwọ̀n tó kéré sí tán máa ń lò lásìkò yẹn òun ni múdù múdù múdù yìí mẹ́rin rẹ̀ láàrin sọ́ọ̀ìwù kan múdù mẹ́rin òun ló wà ní kan sọ́ọ̀ìwù mi sábà wá yọ jákà yìí a ó yọ tọ́ìrù kan nínú támúrù kí náà pè ní támúrù òun náà ni dàbínù gbígbẹ dàbínù gbígbẹ òun náà pè ní támúrù a wà yọ tọ́ìrù kan òun láyọ lórí orí kan tọ́ìrù kan yẹn àwa ò kí ń ní tọ́ìrù níbí báyìí a ò ní tọ́ìrù níbí báyìí ṣùgbọ́n ọlọ́run bá ṣe ọlọ́run kí a rí nǹkan tí wọ́n ń pè ní múdù níbí ṣùgbọ́n múdù wá ń bí báyìí ẹ̀já kíyèsí tá a bá yọ ọgbọ́dọ̀ jẹ́ òṣùwọ̀n múdù tí ànábì fi yọ múdù ànábì ó la gbọ́dọ̀ lò níbo làwọn ìṣòwárí múdù ànábì múdù kan náà lànábì ń lò ìgbìyànjú ti wá lọ lórí pé kí wọ́n ti àwọn nǹkan kan ṣe òṣùwọ̀n in tó ṣe déédéé múdù ànábì yẹn kò yẹ báyìí sùn tó láti gbogbo mùsùlùmí ó lè máa yọ in tí ànábì yọ lásìkò rẹ̀ pẹ̀lú múdù ànábì yẹn eléyìí báyìí rèé tá a bá rí mójú láwùjọ wa tó ṣe déédéé mójú tànẹ́bì yẹn àjẹsí pé ó wọlé tá ò bá wá rí mójú láwùjọ wa nǹkan tí àwọn olùgbìyànjú ti ṣe tó ṣe déédéé mójú ànẹ́bì sallallahu òun náà ni agolo coca hot yẹn agolo oúnjẹ kan tí wọ́n máa ń tà tó wà ní agolo báyìí tí wọ́n máa ń ya bàbá alákẹ̀tẹ̀ tó di akẹ̀tẹ̀ dúdú sí báyìí agolo yẹn ṣe déédéé mújù kan tá a bá ti yọ mẹ́rin yẹn mújù láyọ yẹn tá a bá dẹ̀ rí mújù àwọn haúsá yẹn náà tọ́mi balẹ̀ wípé ó ṣe déédéé àwọn òṣùwọ̀n táwọn wí yìí rè a lè lò ó táwọn bá wá rí yẹn agolo mẹ́rin ni mújù kan agolo mẹ́rin ó ní mújù kan mújù mẹ́rin ó jẹ́ agolo mélòó nìyẹn ó ń jẹ́ agolo sixteen mẹ́rìndínlógún. eléyìí báyìí òun láàyò lórí orí kan sọ ẹ̀mí támùrì ayọ̀ oṣù wọn sọ ẹ̀yìn kan nínú oúnjẹ tí pè ní támùrù a ti padà mẹ́nu bá eléyìí báyìí dàbínú gbígbẹ náà ń pè bẹ́ẹ̀ àwòsọ ẹ̀mí ṣẹ̀hírì àbí kí a yọ mójú mẹ́rin tó ṣe déédéé sọ kan nínú oúnjẹ tó ń pè ní ṣàhír ìjọ ń ni bíi ráìsì ni bíi ẹ̀wà ni gbogbo àwọn eléyìí báyìí náà ń pè ní kíni o náà ń pè ní ṣàìyàn. ala al-abdi wal-hurri àdìsí tó kó sínú àwọn wo láàyò lé lórí sẹ pé ó sọ ìdájọ́ zakatul fitri ó sọ inú oṣù wo la máa ń yọ ó ní min Ramadan ó tún wá sọ yóò di wọn táyọ ó ní sa'in min tamrin aw sa'in min ọwọ́ afẹ́ sọ orí àwọn òwúlá yọlé lórí alẹ́láàbù èèyàn yọ lórí ẹrú tí ń bẹ lábẹ́ rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ní ẹrú nígbà tí àfi máa ń ní ẹrú yóò yọ lórí ẹrú tí ń bẹ lábẹ́ rẹ̀ walhur bẹ́ẹ̀ làwọn ọmọlúwàbí tí ń bẹ lábẹ́ náà yóò yọ lórí wọn wàzákàrí wàlúùnsà a àádẹ́ máa ń yọ lórí àwọn ọmọ wa kéékèèké àtàwọn àgbàlagbà eléyìí báyìí ni wọ́n dàrú mọ́ ọkùnrin asọ nínú yẹn lójú ó lè yàn kí yan zakatu fitiri fáwọn obìnrin fáwọn ọmọ kéékèèké ó nítorí pé aláàwẹ̀ nìkan ló máa yan zakatu fitiri mo ní aláàwẹ̀ náà ni ó yọ ṣùgbọ́n orí àwọn tí ó ti yọ nìyẹn àwọn tó bá wà lábẹ́ rẹ̀ wọn sọ pé àwọn ọmọ kéékèèké ni kó yọ wọn ní ká yọ lé wọn lórí àwọn tá a bá ní wọn lábẹ́ hadith rẹ gbàgàdàgbàgàdà tí kò kọ́ o sì lẹ́rìí lọ́ràn òun ẹ̀dá kò tẹ́rì wá ọ̀ràn báyìí ọlọ́ba kó sànù ọrù ẹni tí ìbá mẹ́ntí mẹ́ntí mo sọ Muhammad Ali Jabata òun ni mo ń sọ ẹni ìyá da ẹ̀sìn rú ni ẹja jìnà sí ó ń bẹ́ẹ̀ àwọn èèyàn tó máa ń gbọ́ ba ara rẹ̀ jẹ́ tó o fẹ́ sí ẹ̀sìn tí ọlọ́run lọ́sùn láwọn àtàlà òní gbà ní kọ́ ọmọ gbọ́rù wá ṣé àwọn wà títọ́ yapa súnà ni kéèyàn sọ pé èèyàn níyọ jákà ó tún máa sọ lọ́dún yàrá títọ́ lọ́ba àríkẹ́lá bá sàánú ẹ̀rọ yàkùtò ọlọ́kùnrin ní lágídí ẹ wọ àti bàtà àti máa ń ké fún tá a ti ń ké fún ń sìn tá a ti ń ké fún ń sìn ó lé lọ́dún mẹ́wàá tèmi ti ń ké fún tèmi ti ń ké fún ìmọ̀tẹ́lùmí kò yé bá yín sùn tó ń ti bẹ́ẹ̀ àmọ́ ọlọ́run bá mẹ́jọ tó wí bẹ́ẹ̀ lọ́dún yìí ọlọ́run lè yí padà hadith rẹ̀ wàsọ̀hírì wal kabir àwọn tá a yọ zakatul fitri lé lórí àwọn ọmọ kéékèèké àtàwọn àgbàlagbà minal muslimin wọ́n sì gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ẹni tó bá wá ní kéfèrí lábẹ́ ńkọ́ ọmọ wùlẹ̀ yọ fún kéfèrí abẹ́rẹ́ torí àhadìsì yìí kó wá pé minal muslimin àwọn ẹ̀kọ́ tó kó sí inú àhadìsì yìí pọ̀ gidigan lẹ́yìn tá a yanjú yẹn tán ìdájọ́ zakatul fitri tá a yanjú ẹ̀ tán pẹ̀lú àhadìsì Abdullahi ibn Umar ibi tá a tún lọ wa ala man tajib kí làwọn májẹ̀mú tó wà fún zakatul fitri àti pé orí àwọn wo ló ti jọ́ràn yẹn kan yọ zakatul fitri àwọn ẹ̀kọ́ ta ní láti mọ̀ nípa zakatul fitri ni zakatul fitri jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo mùsùlùmí ọ̀ràn yẹn ló jẹ́ tajibu zakatul fitri ala kulli muslimin saghirin wa kabirin ó jọ́ràn yẹn lórí mùsùlùmí láti yọ jákà àgbàlagbà lọ́jẹ́ ni àbọ̀mọ kékeré wàzákẹ́rin wà ń ta nítorí pé méjì obìnrin ní ìfiyọ zakatul fitri ní ìfiyọ jáka kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ó jọ́ra yẹn lórí ọkùnrin bẹ́ẹ̀ lọ́jọ́ra yẹn lórí obìnrin láti yọ jáka wàhúrin wà abdin bẹ́ẹ̀ lọ́jọ́ra yẹn lórí ọmọlúwàbí bẹ́ẹ̀ náà ló sì jọ́ra yẹn lórí ẹrú láti yọ zakatul fitri fún eléyìí báyìí nítorí hadithu abdullahi ibn umar ta ti kàfẹ́ yẹn náà ni olójú kó yíwa àwọn asnáfù àwọn èèyàn ìran àwọn èèyàn táyọ̀ zakatul fitri fún táyọ̀ zakatul fitri lórí afẹ́ ṣùgbọ́n kò kí ń sọ̀rọ̀ ẹ̀yàn afẹ́ bẹ́ẹ̀ bọ́lá bá fún yàn lágbára ká yọ fún yàn nínú tọ́lọ̀ bá lè tẹ́lá fún yàn kò ń sọ̀rọ̀ ẹ̀yàn o bẹ́ẹ̀ yóò bá yọ kò ń ṣẹ̀ṣẹ̀ kò ń ṣe kankan ṣùgbọ́n pàápàá jùlọ tí oyún yìí bá ti di ọmọ oṣù mẹ́rin lé oyún oṣù mẹ́rin lé tẹ̀gbọ́n báyìí wọ́n ti fẹ́ mi sí lára so a lè ṣe bẹ́ẹ̀. náà nítorí pé a rí pé àwọn salaful umma àwọn ẹni rè ṣáájú wọn máa yọ fúnrú àwọn oyún tó bá rí báyìí lásìkò wọn. gẹ́gẹ́ bí eléyìí ṣẹlẹ̀ bó ṣe fẹsẹ̀ rìn látọ̀dọ̀ Uthman ibn Affan radiyallahu anhu àti àwọn míì nínú àwọn sọ́láfùl umma tí wọ́n máa ń yọ fún àwọn oyún inú tó bá ti pé àsìkò tá a sọ yìí. ó jẹ́ lórí ara rẹ̀ bẹ́ẹ̀ ni ó sì jọrọ ọ̀ràn yọ lórí àwọn tí ije wọn àti bùkátà wọn léèyàn lórí ni láwọn ọmọ a yọ lórí wọn ta ni ó yọ lórí wọn jàmáà ẹni tí àwọn wọ̀nyí jẹ́ ọ̀ràn lé lórí. púpọ̀ ìyẹn lọ́kọ wọn àti bàbá wọn kò yí báyìí sí àti àwọn ọ̀gá àwọn ẹrú tó bá yẹ pé ẹrú ni ṣe yí báyìí sí àwọn eléyìí rèé làwọn táyọ zakatul fitri lé lórí zakatul fitri kò jọ́ra yẹn lórí ẹrú gẹ́gẹ́ fún rẹ̀ láti yọ zakatul fitri torí hadith anabi sallallahu alaihi wasallam sọ pé laysa fil abdi sadaqa àbíká sọ wípé hadith tó fẹ́ mú wáyé òun ti ẹ̀ ń sọ̀rọ̀ nípa wípé kò sí zaka kankan tá a yọ lórí ẹrú àyàfi zakatul fitri nìkan anabi laysa fil abdi sadaqa illa sadaqatul fitri kò sí sàárà kan sádàkọ̀ kan tá a yọ lórí ẹrú tí ń bẹ lábẹ́ wa pé ìwọ tó bá ti lẹ́rú dúkìá náà ló ní ẹ tó bá ti lè pé ẹrú báyìí àbọ̀ bá ti lè pé ọdún báyìí wàá máa yọ zàká lórí wọn kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àyàfi jákà nìkan jákà nìkan là máa ń yọ lórí ẹrú. bákan náà rìn ká lọ mọ̀ wípé zakatul fitri kò jọ́ràn yẹn láti yọ àyàfi nínú oúnjẹ tí ó bá ṣẹ́kù lẹ́yìn tí. Si abámu tiwa kúrò ń bẹ̀ tán ní táwọn ọjẹ táwọn ará ilé wa ọjẹ àwọn tí ìjẹ mu wọn jọ ọ̀rọ̀ yẹn lé wa lórí ní tí wọ́n jẹ lẹ́yìn tá a bá rí tán ní tó bá sẹ́kù òun láti yọ jáka onímọ̀mí sọ wípé ìwọ́n tó ló ọ̀sẹ̀ kan lé ọwá ní ìwà pé ìgbésẹ̀ irú ẹ̀yìn lọ́lọ́run bá wí ẹ̀yìn ọ̀tàwá wá ni irú yín náà ni ìwọ́n tó yẹ kó o ti ní táwọn ará rẹ̀ jẹ lọ́jọ́ ọdún ó tún wá sẹ́kù afẹ́ kí ìjọ̀nú wọnú gbogbo onú ilé lọ́jọ́ ọdún ilé mùsùlùmí kọ́ máa jẹ́ sí pé ẹ̀yin kan máa jẹun níjọ́ ọdún àwọn kan máa wá ka góńgó àwọn kan ká ń kún lọ́jọ́ ọdún ọjọ́ ọdún rèé afẹ́ kí ìdùnnú fọ́n káàkiri ọjọ́ ọdún ní fi gbogbo eléyìí báyìí ni a intaafin yọ zakatul fitri òun náà ni oúnjẹ tí ó bá ṣẹ́kù lẹ́yìn tí a bá mú tiwọn bẹ̀ tán. bákan náà nínú àwọn ẹ̀kọ́ tó wà pẹ̀lú zakatul fitri pé àwọn májẹ̀mú méjì ló wà fún zakatul fitri jáka májẹ̀mú méjì ló wà fún májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni alislam ẹni tí ó yọ jáka gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ẹni tí ó yọ jákà ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kèfèrí ò kí ń yọ jákà bó yọ ọlọ́run nígbà ọlọ́run lè bá tọ́jú ẹ̀ ní tó bá padà gba ìsìláàmù ọlọ́run bọ́dà padà fún ṣùgbọ́n tí ó bá gba ìsìláàmù ọ̀kọ̀dínà ìlàmà àmìlú min àmàlì ọjọ́ ìnáwó àbá àmàntúrọ̀ ọlọ́run bá lè kẹ́lọ́ padà kú gbẹ̀dà ní ọlọ́run nígbà òun náà ni ká rí oúnjẹ tó ṣẹ́kù ká ní àní oúnjẹ tá lè fi yọ zakato ìtòtòrì kìí ṣe tó yẹ pé òun gan fún rẹ kò tí gan jẹ lọ́wọ́ a jákà wọ́n ní lára ẹ̀sìn ni wọ́n bá lọ gba àwọn ráìsì wọ́n lọ gba àwọn gàrí ìwọ máwùlẹ̀ gba àwọn ráìsì má gba àwọn gàrí má gba àwọn ẹ̀wà ìwọ náà máa retí àwọn nínú àwọn tí ó gba jákà lọ wà ó sínú àwọn tí ó san jákà nítorí kálíra àwọn tí ó gba jákà kálíra kí ọlọ́run tí ó ṣe é sìn lára owó lọ́lọ́run fi dá tálíkà táwọn olówó ọmọ sí lọ́run lára wọn torí gbogbo bá jólówó ẹ̀dákun ibùta aláàmọ̀yọ zàká fún nítorí kó lówó lè ríbi náwó sí lọ́lọ́run ti sàwọn kan ní tálíkà kí àwọn tí ó ń gba zaka lè rí zaka gbà lọ́lọ́run fi sàwọn kan ní ẹni tí ó máa gba zaka wọ́n náà má banú jẹ́ ṣebí dáadáa kan ṣebí dáadáa àwọn kan ìwọ ló ń jẹ́ kí wọ́n rí ṣe ìwọ ló ń bá wọn ṣalábàárù dáadáa wọn lọ sọ́dọ̀ ọlọ́run ìwọ náà lóore olóore wàláhì wàláhì olóore torí pé tí o sí wọ rèé tí o sí bá a ṣe kí ni bá a láfẹ́ lá. La àfi ká rí bá a ṣe kí á tó rí bá a là ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó ṣe kankan wa pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́yìn a bá rí oúnjẹ táwọn oúnjẹ tán àti oúnjẹ táwọn mọ̀lẹ́bí wó jẹ ní tó bá ṣẹ́kù òun láti yọ zakatul fitri kí ló dé tí fi ṣe zakatul fitri lọ́ranyàn lára àwọn lára ẹ̀kọ́ zakato fitiri kékeré ní ìdí gan tọ́lọ́ọ̀bà àríkẹ́lá fi ṣe jákà yìí ọlọ́run yẹn eléyìí báyìí wá nínú hadithu anabi sallallahu alaihi wasallam tánàbí sàlàyé fún wa alákọ̀ọ́kọ́ tẹ̀tọ̀ yìí ò sọ ì láti lè ṣe àfọ̀mọ́ aláwẹ̀ ni ọlọ́run àlekẹ́lẹ́ fi jákà fún aláwẹ̀ mọ́ nínú àwọn nǹkan tó ṣeé ṣe kó ti ṣẹlẹ̀ sí nígbà tí ń gbàwẹ̀ ní aláhù wàrọ́pà níbi ọ̀rọ̀ sọkúsọ níbi àwọn ìtayọ àlà àwọn iṣẹ́ tí ò da tí ò yẹ káláwẹ̀ máa ṣe ṣùgbọ́n tí ò bà wẹ̀ jẹ́ tó dín àwẹ̀ kù ọlọ́run bá ní kẹ́lá wá ṣe jákà ní táàmù fífọ àwọn nǹkan yẹn mọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìdí pàtó tọ́lọ́run bá ní kẹ́lá ṣe lọ́rùn ẹ̀yàn tó dẹ̀ ṣe ní ìkan nínú àwọn ojúṣe ẹ̀sìn láti máa yọ jákà òun náà ni ìrìnà ulfukọ̀rọ̀ wal Ani su'al fi yawmil eid kárọ̀ àwọn tálíkà àti àwọn tálákùúta alfukọrọ wàlmàsàkì àwọn méjèèjì olòṣì ni wọn ṣùgbọ́n fukọrọ wùlẹ́ni tó jẹ́ sí pé ó ní ṣùgbọ́n kò tó kò tó ó ní ṣùgbọ́n kò tó gbọ́ bùkátà rẹ̀ masakin àwọn làwọn tó yẹ kí wọ́n tiẹ̀ ní rárá mo fi pè ní tálíkà àti tálákùúta kò yẹ báyìí dùn. àwọn méjèèjì yìí ọlọ́run bá lọ́sùn fún àtàlà fẹ́ ká rọ̀ wọ́n lọ́rọ̀ kúrò níbi ká máa tọrọ jẹ lọ́jọ́ ọdún ọjọ́ ọdún kọjọ ọjọ́ tá máa tọrọ jẹ ẹjọ́ àwọn náà ń jẹun nínú ilé wọn òun ni òfin máa yí ọ pé ni náà jẹ ni bó kẹ́yìn tàgbàdo ṣé ká máa ṣe gbó ní lọ́jọ́ olóbi jẹ́ kí ẹ dákun tá a bá yọ ẹjọ́ ń sọ yọlọ́ ọba ẹja yọ oúnjẹ táwọn tálíkà orí jẹ lọ́jọ́ ọdún a ní àrọ́ọ̀mù ní kéèyàn yọ àgbàdo a ní àrọ́ọ̀mù ní kéèyàn yọ kábàbà ọlọ́run fẹ́ ayọ ṣùgbọ́n tó lóore jù nínú oúnjẹ ni ká yọ tí àwọn aláìní òrìbí jẹ tọdún kèé ṣe léyìí tí wọ́n rẹ tọ́mọ wá retí ọjọ́ kẹta ọdún ọjọ́ kẹrin ọdún kí ká jẹ́ ọdún jẹ̀máà tá a bá ti lè gbàgbọ́ yẹn tọ́lọ́ ọba àlekẹ́lá fi tó ti torí ẹ̀ ní ká yọ zakatul fitiri ní ọmọ fèsì fọkùnrin burúkú tí mo sọ lẹ́ẹ̀kan yẹn bó ní bẹ́yọ̀ ọba yọ zakatul fitiri yẹn fi láì ti yọ àyàfi dàbínú àti nǹkan tí wọ́n mẹ́jọ náà lásìkò ànẹ́bí ẹ̀dẹ́kùn torí ọlọ́run ṣé dàbínú làwọn ń jẹ ń bí mo bá kó dàbínú délé táríkà lọ́jọ́ ọdún bó ní kó ṣe ṣe kómi yóò sínú ní àbíkínú kó fi ṣe lọ́jọ́ ọdún gbà tí èsì lárúbáwá àwọn lárúbá gbé òjì fi dàbínú tó ń jẹ lásìkò ànábì ni nítorí pé tàbí inú tó fi ń yẹ lásìkò ànábì ni pé oúnjẹ tó ń jẹ lásìkò yẹn nìyẹn èmi ẹ máa bẹ́yìn ṣe gbẹ́sìn yé kí ẹni àárọ̀ ọwọ́ ń ti mẹ́ńsán nu àdìsí náà ni oúnjẹ tí wọ́n ń jẹ nígbà yẹn ni ànábì ó ti wá máa mẹ́ńsán ráìsì nígbà tánàbì ọmọ ti ń jẹ ráìsì tánàbì fi kú kọ̀ ọmọ ti ń jẹ ráìsì tánàbì fi kú kọ̀ ọmọ nǹkan ti ń jẹ ráìsì ráìsì kẹ̀ ẹ́ wá kẹ̀ kí tó ń jẹ wọn wọn mọ́ ó yẹ jẹ́ ń tọ́jọ́ wọn ń ni àìbẹ̀kọ́ ni so oúnjẹ tí wọ́n ń jẹ lásìkò yẹn nìyẹn ṣùgbọ́n torí pé kò máa hekima tọ́lọ́run fi ní ká ṣe yìí kà máa ka hadith kò ní máa kí ni pàtó gan àfi kéèyàn gbàgbọ́ yẹn ti ń ṣe fa ẹ máa gbọ́jọ́ máa fan tó ẹ̀rí lèmi ń sọ ó nítorí wọn àdìsí nìyẹn ẹ̀yẹ́ wàá rò gírí ní sọ ẹ̀ nígbà kúzọ ní sọ ọ̀tọ̀ ni mẹ́sẹ̀gì Islam fẹ́ ká pass ọ̀tọ̀ ni mẹ́sẹ̀gì tó ń ẹjọ́ ń torí ọlọ́run bàbá yẹn bá fẹ́ gbọ́ wà sí yẹn máa ń sọ wà sí gbọ́ ni tọ́kà máa rò pé àfáà lòun náà tó máa gbọ́ wà sí rẹ̀ yọ́kà sọ yẹn nù kò yíba yìí sìn ẹni tó bá gbàgbọ́ yí ẹ̀sìn gẹ́ńtẹ́ ti fẹ́ ṣe òun lèyẹn máa ń tẹ́ etí sí láti gbọ́rọ̀ ẹ̀ ọlọ́run kó ṣàánú wa eléyìí báyìí ọlọ́run fẹ́ ká ṣe bẹ́ẹ̀ wà ìdíkọ́lù sùúrù rìn àlẹ́ ọlọ́run fẹ́ kí á fi ìdùnnú sínú ilé wọn náà ọlọ́run fẹ́ ká jẹ́ kí ìdùnnú kó tẹ̀lẹ̀ sáwọn náà jọ ọdún káwọn náà má ka góńgó sọdún ká má ka kún bọnu lọ́jọ́ ọdún kọjọ́ ọdún yìí kó lè jẹ́ ọjọ́ ìdùnnú fún gbogbo kó wá ní àwùjọ níbo la ti rẹ́rìí eléyìí báyìí tá a kàn ń wí lórí náà ni a ò kàn wí lórí gbogbo táwa bá ń sọ pátá gbogbo tí mùsùlùmí bá fẹ́ sọ ó gbọdọ̀ lẹ́rìí tó gbára lé látinú alukur'an àbí látinú sunna àbí látinú panupọ̀ àwọn àfa àlùmọ̀ yìí. hadithu abdullahi bin abbas tẹ́gbẹ́ jíjí abdullahi bin ẹ̀nàrò lákélé kan títí abdullahi bin abbas ilé kéwù rẹ̀ lálọ́ báyìí. ẹgbàwọ́ ọ̀rọ̀ tó gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam la fẹ́ ká ó ní fárọ̀gọ́ rasulullahi sallallahu alayhi wa sallam òun náà tó sọ fún wa wípé anabi tẹ́ ó ṣe lọ́rùn ẹ̀yàn ẹgẹ́ bí abdullahi bin ọmọ náà ti sọ fún anabi ṣe lọ́rùn ẹ̀yẹ abdullahi bin abbas náà ní òun náà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àti pípa níbi ìṣe lọ́rọ̀ yẹ̀ bẹ́ẹ̀ zakat alfitri sankeji ìgbàwá ìgbìmọ̀ ìgbà òun abdullahi abbas ó túmọ̀ sí pé méjèèjì ni orúkọ tí ń jẹ́ tẹ̀kí mo ti sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ síwájú. tuhuratan lis-sa'i kí wàá lóde tá nàbí ìṣe lọ́rọ̀ yẹn kó máa jẹ́ jẹ́ ìtàfọ̀mọ́ fún àwọn ìṣekúṣe tó ti ṣe kéde sí náà wípa bá ló ṣe ṣekúṣe àwọn iṣẹ́ tí ọ̀yẹ́ kéèyàn ṣe tí ọba àwẹ̀jẹ́ tó ṣe nínú àwẹ̀ bọ́yọ́jà àwẹ̀ ìjà ọba àwẹ̀jẹ́ ṣùgbọ́n iṣẹ́ tí ọ̀yẹ́ kéèyàn ṣe nínú àwẹ̀ níjà ìgbà wo ni ìjà ti ẹ̀dá tẹ́lẹ̀ ìgbà wo ni ìjà dá kí lọ́wọ́ fi ìjà ṣe náà so mùsùlùmí máa ń jìnà síjà ni bẹ́ẹ̀ wọn bá jẹ́ àkọ́jẹ́ lè tó wúlò èwo ìjà wo yóò wúlò ìjà tó jó ọ̀nà ọlọ́wọ́n ba ìyẹn ni ìjà tí yóò tún gbaládá lórí ìjà tó wúlò nìyẹn èmi ọ̀ma ń tọ́ fìjà sí lẹ́yìn kájà sójú ọ̀nà ọlọ́run èmi ọ̀ma ń tọ́ fẹ́ fìjà sí. àwọn eléyìí rèé lára àwọn nǹkan tí ó máa ṣe àfọ̀mọ́ aláwẹ̀ kúrò ń ni àwọn nǹkan ti ṣe nínú àwẹ̀ tí kó ṣe àwọn ọ̀rìn ti rìn tí kó rìn wà masaki ẹlẹ́ẹ̀kejì ni pé máa jẹ oúnjẹ fáwọn aláìní ìgbà tí wọ́n ní kó jẹ oúnjẹ kọ̀tà ìsí yéwọ̀ náà wípé tí ó bá jẹ́ oúnjẹ fún wọn lọ́yẹ̀ kó gbé lọ lọ́jọ́ yẹn bẹ́yẹn bá tiẹ̀ wá fọ́ka bàbá kún bẹ́yẹn bá fi àgbàdo kún ó yẹ kí bóti ẹ̀jẹ̀ láìsí ike kan náà fún ti ẹ̀jẹ̀ lọ́jọ́ ọdún fọ́ọ̀mù máa jọ kàbàbà jàgbàdo lẹ́yìn bóyá láàbù wọn padà máa fi tẹ́ ni àwọn náà wọ́n ṣe padà ṣe bóyá gbóná ọmọ torí pé kìí ṣe pé dandan ni pé ráìsì mo gbọ́dọ̀ fi yọ gbogbo ẹ̀ mo yọ ráìsì débi tágbára mi ká ní tó kù ní oúnjẹ náà mo lè fi gbé yòókù nígbà tí àwọn tó bá yìí kẹ́kù àwọn tó yẹ kí n yọ jákàlẹ̀ wọ lórí káyọ̀ ká sọ fún gbígbà tó ti fi ráìsì bẹ̀rẹ̀ à ráìsì náà lọ gbọ́dọ̀ fi parí ẹ̀ à ní bolo ti rú mẹ́jẹ̀mú yẹn kò yí ráìsì kéèyàn máa ń làbọ̀ àwọn yẹn lọ́rùn èyí tí ọlọ́wọ́ ọba ò lábọ̀ wọn lọ́rùn kéèyàn máa ń ṣe lọ́rùn yẹn lé àwọn yẹn lórí èyí tó ọlọ́wọ́ ọba ò ṣe lé wọn lórí kí ẹ má fọpọ̀ fún máwọn èèyàn ibi tọ́lọ̀ ọba ní ká ti tú wọn lẹ̀ bákan náà nínú àwọn nǹkan tí ó tún jẹ́ hikma tó wà nínú ìdí tọ́lọ̀ ọba ní ká fi ṣe jákà yíyọ lọ́ràn yàn òun ni wípé ó ń bẹ nínú jákà yíyọ yìí izharu shukuri àbíká sọ wípé izharu shukuri ní ìmẹ́tìláhi alàlàbdìbì imam siyami shahri ramadan wa qiyami káti àfihàn ìdúpẹ́ orí ọlọ́wọ́n ba tọ́lọ́wọ́n bá ṣe lé wa lórí pẹ̀lú píparí àwẹ̀ Ramadan tọ́lọ́wọ́ àlékẹ́lá fún wa ní ìyọ̀ǹda láti parí àti títí fi àwọn òru yẹn káwá fi oúnjẹ yìí ká fi dúpẹ́ fọlọ́n pé tọ́ ọlọ́run adúpẹ́ fún ọ pọ̀ yọ̀ǹda àwẹ̀ yìí fún wa láti bẹ̀rẹ̀ dópin ọlọ́run já rí gbà oyè tó yọ̀ǹda àwọn òdìdí orí rẹ̀ fún wa a jẹ́ sí pé a ò ní rí àwẹ̀ gẹ́gẹ́ bí ìnira pé ẹ wo àwẹ̀ yìí ìtọ́nú ọgbà àwẹ̀ àgbà àgbà àgbà kọ̀ tán sẹ̀gbọ́n yorùbá máa ń sọ bẹ́ẹ̀ bọ́yẹ̀ yìí ti gbọ́ rí abẹ́ ti gbọ́ rí mà wọ́n á ní ìsọnù ọgbà àwẹ̀ agbàgbàgbà kọ̀ tán ọ̀rọ̀ kúfùrù ni ọ̀rọ̀ kèfèrí ọgbà àwẹ̀ wà ní ìsọnù ìtàtù dúpẹ́ lórí ẹ̀ta bá parí ẹ̀pẹ́ ọlọ́run tó adúpẹ́ fún ọ pé ó yọ̀ǹda fún wa láti parí àwẹ̀ yìí láti gbà àwẹ̀ yìí toró orí lálẹ́lọ́wọ́ bákan náà àwọn ìdíje òru rẹ̀ tí wọ́n rò pé ibi bá ti ń ka múdi àmàtà ni alẹ́ ìwọ́jìbẹ̀rù ìbẹ̀rù wọ́n ti máa kírun tiẹ̀

kìíní kàfà ó ti pẹ́ jù ẹsẹ̀ ń ro wá kìíní kan ro á sì ju wákàtí mẹ́rin wákàtí márùn-ún nígbà tí wọ́n bá ní ká wá dìbò <laughs> wàláì nínú oòrùn fa àwọn yóò sì ju wákàtí mẹ́rin márùn-ún nínú oòrùn ṣùgbọ́n tó bá di ká dúró fọ́lọ́hun kò ní lè dúró fọ́lọ́hun tọ́bá ní káwọn èèyàn wá sáré láti bí i káwá sá gbogbo Ìlọrin wọ́n gba ṣe immigration wọ́n ta wọ́n ta gbogbo Ìlọrin tẹ́ nítorí wọ́n gba ṣe immigration wọ́n gba sọ́jà wọ́n gba kọ́sítọ́ọ̀mù yóò ta ṣùgbọ́n kó dúró wákàtí kan méjì mẹ́ta fọlọ́hún yóò ní òun nira ọlọ́run méjì òun nira láti wà jẹ́nà fún wa o mẹ́jà tẹ̀lé ara wa jẹ́ so eléyìí báyìí òun náà ni hikma tó wà ń bẹ̀ bákan náà láti lè dúpẹ́ fún ọlọ́run Allah subhanahu wa ta'ala àwọn iṣẹ́ tọ́lọ́run bá ṣe nírọ̀rùn fún wa nínú àwọn iṣẹ́ oore nínú oṣù alábàríkà yìí abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kí sọ̀rọ̀ kọ̀kọ́ wa allahumma salli ala muhammadi wa ala ali muhammadi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 نبينا محمد صلى الله عليه وآله وسلم وعلى آله وصحبه وعلى كل من استنى بسنته إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم adúpẹ́ fún ọlọ́run wa lẹ́ẹ̀kan sí àlékún kí ọlọ́run àánú ọlọ́run bá kó bá ẹnìkọ̀ọ̀kan wa bẹ̀rẹ̀ látòrí anábì sallallahu alaihi wasallam àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà ẹ̀ tó fi lórí àwa tá ń sọ̀rọ̀ fún wọn náà àtàwọn tí ó máa wá lẹ́yìn wa tí ó máa sọ̀rọ̀ fún wa àtàwọn tá a ṣáájú wọn náà títí di ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà ẹ̀rẹ́ lè sàmbá lọ òun náà ni ìdájọ́ jákà yíyọ nínú Islam jákà yíyọ yìí ìjọ tẹ̀ka ẹni tí ó tóbi tó pàtàkì tó sì jọra èèyàn lórí gbogbo ẹnikẹ́ni tí ó bá ní kápá ní àwọn mẹ́jẹ̀mú tí a ti sọ sẹ́yìn yìí gbogbo ẹnikẹ́ni tó bá ní oúnjẹ àní sẹ́kù ìrọ̀ ẹni báyìí rèé tó sì jọra èèyàn fún láti yọ zakato ìfẹ́fẹ́rì nínú oúnjẹ yìí ìgbà míì náà rí ìyẹn lè máa ra oúnjẹ lé ńgbà tó wà ní wọn ní bẹ́ẹ̀ yẹn bá ló jà ní sẹ́kù ní gbẹ́gbẹ́ burúkú kọ̀wá ní kọ̀wá ní rà ju dèdè oúnjẹ ọjọ́ kan lọ ẹ wà lóhùn lánìí sẹ́kù owó tó wá ní kọ́ <laughs> tó fi ra oúnjẹ díẹ̀ dẹ̀ díẹ̀ yẹ tó wọ pé ah kò sí ibu kò sí kìnnìkan bẹ́ẹ̀ yóò máa lọ <laughs> <laughs> jọba lọ ra dèdè oúnjẹ ọjọ́ kan ní kí wọ́n kú ti ní bẹ́ẹ̀ bá ti ní ju dèdè oúnjẹ lọ yíò kọ́ náà ń wífa owó tó bá lágbára owó náà fẹ́ pò lè sọdọ́ oúnjẹ ṣé báyìí afẹ́ kí á náwó dáadáa dọ́dọ̀ àwọn aláìní ká fi owó yẹra oúnjẹ àwọn èyí fi owó yọ zakatu fitri pé tó ẹ̀dá ìjọba ń kakuléètì gbogbo ń tọ́jẹ́ àtẹ̀mí àtàwọn tó wà lábẹ́ mi ìlú lọ́jẹ́ náà wọ́n wá ní ẹ̀kọ́ ju five thousand náà lọ ẹgbẹ́ bá ń kó fáwọn aláìní wọ́n dà kí wọ́n ní bùkátà sówó ju oúnjẹ lọ kìí zakatul fitri lọ yọyẹ o ìfẹ́ ẹnu lọ yọyẹ o ìfẹ́ ẹnu lè lè tọ́ yọ òun sí yọ jáka oúnjẹ nìyẹn máa fi ń yọ ẹ má máa dá eléyìí tó máa sọ pé èèyàn máa ń fowó yọ ẹ má máa dá ló fa òun tó yàtọ̀ sí brọ́dà wẹ̀ kan tí mo ń sọ tóun jó nífẹ̀ẹ́ ẹnu tóun eléyìí náà tó nífẹ̀ẹ́ ẹnu orí ilé ìjọba lòun náà máa wà onílé kéwà nẹ́bí lòun tòun pè àwọn èèyàn sí èmi ọmọ ilé kéwà nẹ́bí tó ní kéèyàn fowó yọ zakatul fitri bóyá kò sí owó láyé fà àwa nìkan láyé jẹ̀mọ́ náwó ẹ̀mẹ́jà tara wa kọ̀díjà tí yẹn lè fi fowó yọ òun ni bẹ́ẹ̀ kọ́yẹ́ pé ìlú tèèyàn wà kò sẹ́nì kankan tí ó lè gbà zakatul fitiri bẹ́ẹ̀ ọlọ́run kẹ gbogbo wọn ń bẹ bẹ́ẹ̀ lórí ayé tẹ́ẹ̀ nira ni tẹ́ yọ fún ẹ wá pé àwọn ìlú bi tí wọ́n ti ń jìyà tá ń jẹwé yá bíi nàìjíríà yìí àtàwọn ìtọ́ bá rí bẹ́ẹ̀ láfíríkà ẹ wá sọ fún wọn pé mo níyàwó mọ̀lẹ́bí báyìí iye nǹkan báyìí ni mo sì fẹ́ fi yọ nǹkan báyìí mo fẹ́ fi yọ lóúnjẹ bóyá ní ráìsì bóyá lẹ́wà bóyá lágbàjú bóyá lọ́kà bàbà ó ní mo fẹ́ fi yọ ẹ wá bá mi kakuléètì iye tí ó tó mi fún gbogbo àwọn tí mo fẹ́ yọ lé lórí ẹ bá mi sí iye rẹ̀ sẹ̀ǹkó ti ní iye múdù tí ó yọ ẹ bá mi sí wọ́n wá ní gbogbo ojú fifteen thousand naira náà lọ fifteen thousand naira nàìjíríà nǹkan mọ̀ dẹ́mẹ̀ púpọ̀ ọwọ́ sẹ́ndì ẹ̀ sí ara nàìjíríà oníkàbọ̀ fira oúnjẹ kan wá iye àwọn tó wà lábẹ́ mi rèé ẹ bá mi sẹ́mà pé wọ́n sọ owó yẹn di oúnjẹ nígbà tó bá dé ìlú nàìjíríà ni wọ́n yẹ fowó yọ zakatul fitiri o wọ́n yẹ fi yọ o kò sẹ́ẹ̀rì kankan fún rárá ẹ àwọn hànàfíyà sọ bẹ́ẹ̀ àwọn hànàfíyà sọ bẹ́ẹ̀ kí lè rí àwọn hànàfíyà táwọn hànàfíyà ní ẹ̀sìn àwọn hànàfíyà lè rí hànàfíyà lọ́lọ́run rántí wọ́n tó bá jẹ́ kìyàmà sẹ́yìn hànàfíyà ló tòsí ọmọdé kan ọmọdé kan ṣàfihàn yà sọ bẹ́ẹ̀ ó lè jẹ́ pọ̀rọ̀ ànàfíà lọ sálọ ń bì yún o fi màlìkíyà lẹ̀ o fi ṣàfihàn yà o fi hànábìlà lẹ̀ ọwọ́ àlọ́ sí ọ̀dọ̀ sọ̀rọ̀ tó bá kú di mọ́sálà mi yóò tó wo mi tí ṣàfihàn tó ti ṣe mistake níbi mi ìbẹ̀rẹ̀ tó sálọ tó bá tó di mi ibi táwọn tó ti ní zálà òun wá kó <laughs> ọlọ́run má kí ìfẹ́ ẹnu ọlọ́run jẹ́ ó dẹ̀sẹ̀ mọ́ awa lọ́wọ́ sa ìfẹ́ ẹnu jọ ìfẹ́ ẹnu náà kó jọ tẹ́ ní Islam kò yíra yìí sùn ẹjẹ́ sọ́ra gan ẹjẹ́ ká a ti sọ fún wa iye wọn tá yọ nínú oúnjẹ ni bákan náà rèébo láti yọ yọ nínú oúnjẹ tí wọ́n bá ń jẹ nílùú òun náà ni ká fi yọ zakato ìfẹ́tọ̀rì kò yí báyìí sùn so ká yọ nínú oúnjẹ tí wọ́n bá ń jẹ nínú ìlú kọ̀ọ̀kan so nítorí àwọn àhàdíìsì tí a ti mú wáyìí sẹ́yìn so bákan náà rèé àsìkò wo la máa yọ zakato ìfẹ́tọ̀rì bẹ́ẹ̀ kí n fi yẹn parí ẹ̀ tó rọ́jọ́ ti lọ gan ọjọ́ ti lọ yìí sì fẹ́ máa ṣaláì parí àwọn ẹ̀kọ́ tó ní pẹ̀lú zakato ìfẹ́tọ̀rì wípé ẹlòmíì lè náà máa là ń fà ní láti tún gbọ́ àgbọ́yé àbí láti tún gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tó ní ṣe pẹ̀lú zakatu fiti ju eléyìí báyìí lọ́mọ́ àtìfẹ́kẹ́lẹ́ náà kí ó ń ṣe àwọn ojúṣe tí ó yẹ kí ó ṣe nígbà tí àbá láǹfààní bòmíì mọ́. nam ayọ̀ nínú àwọn oúnjẹ tó máa ń jẹ nínú ìlú kọ̀ọ̀kan ìgbà wo láwa yọ ìgbà wo lọ́jọ́ ọ̀ràn yẹn káyọ̀ bá ti wọ̀ ní alẹ́ ọjọ́ eid kí náà kì lálẹ́ ọjọ́ eid ó ní pé òní ni àwẹ̀ di twenty nine àwa rí oṣù lálẹ́ ọjọ́ òní yẹn tẹ pé a máa ń rí oṣù lẹ́yìn tí òun bá ti wọ̀ ni gbogbo ẹnikẹ́ni tí bá lọ wóṣù lálásárì ẹ sọ pé ìwàkiwà ni wá pé wóṣù bá òun ọmọṣù wà pé wóṣù lálásárì ó dìgbà tó òun bá tó wọ̀ kan tó wóṣù nígbà tó òun wá ti wọ̀ yẹn àti wá rí oṣù àti wà lálẹ́ ọjọ́ ọdún báyìí a ti wà ní first Shawwal a ti wà ní ọjọ́ kìíní ojú Shawwal nítorí pé òru lálákọ̀ọ́kọ́ nínú ètò Islam tába ti lè bọ́ sí Maghrib lónìí báyìí a ti kúrò lónìí a ti bọ́ sọ́la kò yé báyìí ní alẹ́ ọjọ́ tá à ń wí yìí bóyá ọ̀wẹ́ di twenty nine wọ́n rósù ni àbí wọn wá rósù láwẹ̀ di twenty nine àkàwọ́ pé thirty alẹ́ ọjọ́ thirty yẹn ní Maghrib ọjọ́ thirty yẹn ìgbà yẹn tí òòrùn bá ti lè wọ̀ ìgbà wọn ló ti lásìkò tí a lè máa yọ zakatul fitiri ti bẹ̀rẹ̀ kò yí báyìí sìn ká máa yọ láwọn àsìkò yẹn nítorí pé alẹ́ ọjọ́ yìí ni alẹ́ ọjọ́ ìtúnu ààwẹ̀ alẹ́ ọjọ́ yẹn ló ti bẹ̀rẹ̀ kò yí báyìí sìn àsìkò tí àwọn yọ zakatul fitiri àsìkò méjì ni àsìkò méjì òun náà là ń yọ jáka àsìkò alákọ̀ọ́kọ́ òun náà ń pè ní wákùtù fàzílẹ̀tì àsìkò tó lọ́lá gan-an tó yẹ ká yọ náà ń pè ní wákùtù fadilatin àsìkò tó lọ́lá ẹlẹ́ẹ̀kejì ni wákùtù àdáì àsìkò tí a máa ń yọ tí yóò sì wọlé ṣùgbọ́n kò lọ́lá tó àsìkò àkọ́kọ́ àsìkò tó wọlé ìpínlẹ̀ lẹ́ẹ̀kejì yẹn pé kéde pé tó wọlé pé tó wọlé pé àsìkò tó tó ayẹyẹ pé àsìkò tó yẹ pé ó wọlé nu sẹ̀rí àti abájọ́ tí ọlọ́run ó gbà á òun làsìkò ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n àsìkò alákọ̀ọ́kọ́ àsìkò alákọ̀ọ́kọ́ òun ni wákùtù fadilatin wa àdáì méjèèjì papọ̀ àsìkò tá a máa ń yọ tó tọ́ tó sì lọ́lá ẹlẹ́ẹ̀kejì òun náà ni wákùtù jawazin àsìkò tọ́tọ́ pé ó tọ́ ká yọ lásìkò yìí náà ṣùgbọ́n kò lọ́lá tó àsìkò àkọ́kọ́ eléyìí báyìí o lásìkò tá a yọ zakatul fitri àsìkò bẹ́ẹ̀ jìmọ̀ aṣọ ìbò láti mọ̀ àbùkátà sí ká mọ̀ wákùtù fadilatin wa ada'in wa wákùtù jawazin àsìkò tí ó tọ́lọ́lá tá a sì máa ń yan zakatul fitri àtàsìkò tí ó wọlé náà tá a bá yọ òun náà ni nígbà tí fajiri alifajari ọjọ́ ọdún ẹ̀yìn ìdìbà ti yọ ṣẹ́kẹ́ mo ní zakatul fitiri bẹ̀rẹ̀ nígbà tí òòrùn bá ti wọ̀ ní alẹ́ ọjọ́ tí a róṣù ọdún ọjọ́ ìlà máa ń sọdún jàmá a máa ń ṣe ọdún ní ọjọ́ kìíní oṣù Ṣawwal kéṣọ inú Ramadan là ń sọdún ọjọ́ kìíní oṣù Ṣawwal là máa ń sọdún so ìjọ tí oṣù bá ti yọ báyìí ìjọ yẹn ní Ramadan ti parí àti bọ́sùn oṣù Ṣawwal lọ́jọ́ kìíní báyìí alẹ́ ọjọ́ yẹn àwọn ni òun ni wákìtù jawazin àsìkò tó ti tọ́ nìyẹn láti máa yọ zakatul fitri ṣùgbọ́n wákìtù fadilatin wa àdáì àsìkò tó lọ́lá jù òun náà ni ìgbà tí àlùfájàrí àárọ̀ ọjọ́ ọdún bá yọ gẹ́gẹ́ àsìkò yẹn lọ́lá jù ká yọ á wà yọ lásìkò yẹn títí di kò bẹ́ ìlú àsìkò tá a lọ kí ẹyin ìtìyẹn ni pé títí di àsìkò tá a lọ kí ẹyin ìdínkù fẹ́rẹ́fẹ́ níbi tí wọ́n bá ti ń kí ẹyin ìdí tiẹ̀ kéde lọ́la ni pé nígbà tí àsìkò tó bá ń kí ìdí gbogbogbò èèyàn náà á gbé rédíò sọ́dọ̀ kéde ìdí gbogbogbò tó bá ń pé ìdí gbogbogbò ló ti fẹ́ lọ kí àsìkò yẹn náà ni láti ìgbà tí àlùfáàjà bá ti yọ títí di àsìkò tí wọ́n kì í ìdí yẹn kù fẹ́rẹ́fẹ́ díẹ̀ báyìí tó bá jẹ́ pé ìdí àdúgbò yìí náà lọ fẹ́ lọ bóyá wọ́n ń ládùúgbò yìí mà tó bá jẹ́ pé ìdí àdúgbò yìí náà ni wọ́n fẹ́ lọ bóyá aago mẹ́sàn-án náà ń kí ti yín ládùúgbò yìí bóyá aago mẹ́wàá náà ń kí ti ti àyè kílẹ̀ ti ń pè gbogbogbò àsìkò tiẹ̀ lásìkò tán kí èjì ní ọ̀dọ̀ rẹ kò yí báyìí nìsín so láti ìgbà tí àlùfájàrí bá ti yọ títí di ó kù fẹ́rẹ́fẹ́ tí àsìkò ẹ̀yìn di ó fi tó ìgbà yẹn lọ́lọ́lá ju ti àlèyọ jákà eré báyìí ẹ̀rí lórí ẹni hadithu tí abdullahi ibn umar tún gbà wá bákan náà kọ́nà kọ́ba akẹ́ bàbá yìí kọ́nà kọ́ba akẹ́ bàbá rẹ̀ náà àwọn méjèèjì àwọn ni wọ́n jẹ́ àgbà aṣíwájú wa nínú ẹ̀sìn islam àtàwọn ọmọ ìyá wọn tó kù ní àwọn sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam olùmọ̀ púpọ̀ sí ni àwọn méjèèjì gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà náà ṣe jẹ́ bẹ́ẹ̀. ó ní anna nabiyya sallallahu alaihi wasallam ó ní dájúdájú ànábì sallallahu alaihi wasallam amara bi zakati alfitri ànábì pa wá láṣẹ pé ká máa yọ jákà ànábì pàṣẹ rẹ̀ qabla khuruji nasi ila salah ká yọ síwájú káwọn èèyàn tó jáde lọ kírun gbàtà ànábì pa wá ká máa yọ kọ́bílà kùrújì náàtì kọ́bílà kùrújì náàtì ilà sọ́là síwájú káwọn èèyàn tó lọ kírun kí wá ní wákùtù jawaz àsìkò tọ́tọ́ tó wọlé tí ọlẹ́tọ̀ ká yọ náà ṣùgbọ́n tí ò lọ́lá tó àsìkò àkọ́kọ́ tá a wí òun náà ni ká tó kírun eid bí yawmin aw yawmayn bóyá ọdún kù ọjọ́ kan àbọ̀ ọdún kọjọ́ méjì tí àwẹ̀ bá ti ń di twenty eight ó ti tọ́ ká yọ zakatul fitri láwẹ̀ tí ń di 28. eight àwẹ̀ di 28. eight ẹ̀pọ́dún kù bí ọjọ́ méjì nìyẹn àbí àbúkù bí ọjọ́ mẹ́ta àwẹ̀ di twenty nine a lè yọ ọdún kù bí ọdún kù bí ọjọ́ kan nù àbúkù ọjọ́ méjì àbí nígbà tí lè bẹ̀rẹ̀ láti twenty eight ní pé táwẹ̀ bá táwẹ̀ bá jẹ́ 29. nine kọ́ ẹ̀tí ọ̀dọ́ sábà ń sìn so àwa bẹ̀rẹ̀ láti twenty eight ìyẹn lè yọ twenty eight ìyẹn lè yọ twenty nine tí ọba jẹ́ sí pé thirty làwẹ̀ dì ìyẹn lè yọ thirty tí ó bá ń sìn gbogbo àwọn àsìkò yìí là ń pè ní wákìtì ìjà wáàzìn àsìkò yẹn tọ́ a lè yọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ̀ lọ́lá tó àsìkò àárọ̀ ọjọ́ ọdún gẹ́gẹ́ tá àlùfájàre bá ti yọ síwájú kí àtòlọ́ kírun Eid ṣé báyìí tù. kọ̀ wá lẹ́tọ̀ọ́ ká lọ jákà yíyọ kọ̀ lẹ́tọ̀ọ́ ká lọ lára ká sì lọ kírun dé kí ìrun fi bọ́ sẹ́yìn kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá fi lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n jáka òun tọ́jú òun tọ́ yọ òun ọlọ́run bó bi ọlọ́jọ́ gbé dàbí yá mà bọ́rọ̀ rẹ bá tọ́ sí náà wọ̀ náà torí pé ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀ yẹn bá dẹ̀ lè gbé yẹn jù sílẹ̀ yóò jìyà lọ́dọ̀ ẹ̀ṣẹ̀ ni ti lọ́rùn yẹn lórí kí a kì ń lọ lára o mi ò ráyè kankan ẹ sọ fún wọn ká wá gbà ńlé lọ kó fún wọn lé nìkan sọ pé àkété kọ́ wa ní ẹnìkan wá gbà tán bá ti lé wá gbà tó mi ò ní nǹkan kan ṣé mi fẹ́ ṣe fẹ́ nǹkan kan mi ò lè dára mi láàmú orí bá ń sìn mo rò pé ó mo rò pé ó rẹ́dì láti wọ ná bọ́lá bàdé kí a bá ní kí ọ̀rọ̀ rẹ já síbẹ̀ ọlọ́run má jẹ́ kọ́ ọ̀rọ̀ wa já síbẹ̀ o. nítorí hadith tí mo ti kánjú ké nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn nígbà tí mo mẹ́nu bá ṣé ibà yín sìn ẹ̀rì tí mo ti sáré ka hadith yẹn pé man addaha qabla as-salah fàyà sadaqatun min as-sadaqat àfàyà wa man addaha qabla as-salati fàyà zakatun maqbulatun wa man addaha ba'da as-salah fàyà sadaqatun min as-sadaqat. ẹni tó bá yan zakatul fitri tiẹ̀ síwájú ká tó lọ kírun òun ni zakatul fitri tọ́lọ́run bọ́ gbà tí ó fi wá gbé ọ̀ràn yan zakatul fitri yẹn kúrò lórí ẹ̀ kó ti ṣe ẹni tó bá wá yan tiẹ̀ nígbà tí a bá lọ kírun tán nígbà tá a bá kírun ọlọ́run gbà ní sàárà ṣùgbọ́n ọlọ́run nígbà ní jákà eléyìí báyìí rèé Abu Dawud gba wa bẹ́ẹ̀ ni afọwà Ibn Majah àwọn náà gbà wá látọ̀dọ̀ Abdullahi ibn Abbas ọ̀nà ti gbà wá bákan Abbas àti Abdullahi ibn Umar àwọn méjèèjì kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ lórí nǹkan tó ń pè ní jákà yíyọ mo rò pé pẹ̀lú eléyìí rèé àti ẹ̀rọ nínú àwọn nǹkan tí ó jọ̀ràn yẹn lé lórí láti mọ̀ nípa jákà yíyọ àti nǹkan tí àwọn èèyàn ń sọ láwùjọ wa nípa jákà yíyọ eléyìí tí kò bá mu kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó kúrò mbẹ́ allahumma salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid allahumma barik ala muhammadin wa ala ali muhammad كما باركت على إبراهيم وعلى ali إبراهيم إنك حميد مجيد اللهم لا تدع لنا فيما في مقامنا هذا ذنبا إلا غفرته ولا دينا إلا قضيته ولا دينا إلا قضيته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مريضا إلا شفيته ولا مسافرا إلا رددته ولا غائبا إلا رددته ولا ساهرا إلا هديته ولا مسهورا إلا فككت عنه سحره يا رب العالمين أقيموا صلاتكم يرحمكم الرحمن